n tẹ́ ń sọ fún mi ní ìsìn ni pé tí èèyàn bá ti ń fagbó orí èèyàn máa pé. jù sórí mm. gbogbo kùráǹtì mo fẹ́ sáré fà ní o ẹ mọ̀ pé tí bá ti sáré fà kí ni n ó ṣiṣẹ́ dáadáa lára mi. torí pé kùráǹtì tó fẹ́ gbé pọ̀. ọkọ̀ wa ń ta mí díẹ̀díẹ̀ o. wàá fi kídìní ẹ̀ chokẹ́. wọ́n sùúrù ó ti jókòó tààràtààrà jù n fẹ́ kó ṣe kinní kan fún mi ń sìn n fẹ́ kó dìde àwa wọnú lílọ àlọ́gbá pẹ̀rẹ̀ wá ó yà dìde dìde dìde. Ah, ọ̀rẹ́ ti ń rọ bá kó lọ rest bó ṣe àbá ní gàrí nílé. mọ̀nsúrù o ti ń pẹ́ jù nílé yẹn o. mo náà mo lọ gbé. ṣọ́pẹ̀rẹ̀ tó dẹ̀ gbé dání iṣẹ́ kò dẹ̀ kéré báyìí ṣá ó yá gbé lọ sídìí kànga. ó mú nǹkan tí mo fẹ́ ká ṣe ń sìn mo fẹ́ ká máa pọnmi sínú apẹ̀rẹ̀ yẹn o wà ní dáwọ́ dúró rárá o títí tapẹ̀rẹ̀ yẹn fi máa kún o máa gbọ́dọ̀ pọnmi fún gbogbo àwọn aráalé yìí. Mm-mm. Thank you.